نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ìbéèrè tó kí ni yàtọ̀ tó bẹ̀rẹ̀ ní almasjid àti almusalla almasjid òun náà níbi tí a ti ń kí wọn ṣùgbọ́n wọ́n ṣílẹ̀ fún gbogbo èèyàn láti wá kí wọn wọ́n ṣílẹ̀ fún gbogbo èèyàn láti wá kí wọn ibi tá a ti ń kí wọn wọ́n dẹ̀ sílẹ̀ fún gbogbo èèyàn láti wá kí wọn almusọ́lá ibi tá a ti ń kí wọn ṣùgbọ́n kò kìí ṣe fún gbogbo èèyàn àwọn àkan ló wà fún bóyá láńlọ́ọ̀dù àtàwọn tẹ́nàntẹ̀ ló wà fún bóyá bàbá àtàwọn ọmọ ẹ̀ ló wà fún so almusọ́lá nìyẹn ní apá kan náà wọ́n lè pe àlùmọ́sọ́lá náà níbi tí a ti máa ń kí wọn bí wọn èjì sọ wọn pè ní mọ́sọ́lá òrùkúyé sọ ní tá a ti ń kí wọn èjì àwọn pè ní kí ní àlùmọ́sọ́lá àlùmọ́sọ́lá mọ́sáró àdàtí sí makáàlì ayé tó ṣe wípé wọ́n ti ń kí wọn makáàlù sọ́lá òní sọ́lá ṣùgbọ́n tọ́bá lòó ní ibi tí ẹ̀kọ́ lé kó wá fàyè kí o síbẹ̀ ṣe àpẹẹrẹ ní masjid ní ìsìláhí masjid ìsìláhí àbí musọ́lá láàájú kátólẹ̀ pé ní masjid ìsìláhí technically kò wọ̀rọ̀ jẹ́ kí wọ́n sílẹ̀ gbogbo ni so kò ṣe bóyá ìjọba fẹ́ wọ́n lò tí wọ́n ṣiṣẹ́ mọ́ṣáláṣí yẹn wà fún àwọn tẹ́nàtì lè ní mọ́ṣáláṣí yẹn fún so a lè pè ní masjid musọ́lá ni náà lára òfin tó so mọ́ òun ni pé masjid wà fún ẹ̀yà kan wá ní nígbà ìsìnkú donate ẹ̀ pé kẹ́ ẹ máa fi ṣe masjid ẹ̀yìn ò lè gbà padà wọn kò lè ṣe kí kò lè gbà padà tó bá lóun fẹ́ gbà padà á fi nǹkan tí ó rí bẹ́ẹ̀ rọ̀pò ọyún tó dájú lọ bẹ́ẹ̀ làwọn ọmọ ìlú ìjogún ẹ̀ tó wá kù tọ́lù jẹ́ pé lára àwọn ìṣẹ́gun púpọ̀ àwọn míì máa ń ṣe ní kó tí bàbá wọn bá ti jáde láyé èyí tí bàbá wọn tó fi ṣe mọ́síjìbù fáwọn èèyàn gbogbo ará àdúgbò ti ń kírun àwọn ọmọ rẹ̀ pa àwọn ọmọ yẹn wọn tọrọ dáadáa fún àwọn wọn tọrọ dáadáa fún àwọn torí pé nǹkan tí kò yẹ ká dá nìyẹn sọ́dákọ́tù járí àlùmọ́tìtì tẹni tó ní ti ṣe bẹ́ẹ̀ ni bó ṣe rí òyìnpé látúrọ́ wọ̀lá àtúbáhù wọ́dà tó jù èyí jogún bẹ́ẹ̀ ni wọ́n tà bẹ́ẹ̀ ni wọ́n gún yìí ìjọba mú ẹni tó ní sọ pé kí ni òun fẹ́ pa ó fẹ́ fi nǹkan tó bẹ́tà ẹ̀ rọ́pò rẹ̀ láti tó bẹ́tà rẹ̀ ó fẹ́ fi rọ́pò rẹ̀ ṣùgbọ́n mùsọ́lá bàbá kan kọ́lé ìsìn ó wà fìdí kan lẹ̀ oní káwọn tí òun gbẹ̀yìn ìjọ́ tó wá wọlé sọ pé ẹ̀wọ́n ìbìnrin àwọn wà mọ́ mo fẹ́ sọ ní two bedroom flat gbẹ̀gbẹ̀ rẹ́ǹtì sọ̀rọ̀ wá two thousand yẹn kò wà applicable sí ìyẹn ṣètòlẹ́ ó ṣe léwọ̀n láwa. Ìjẹ́ àlèkè mùsọ́lá jẹ́ àlèkè ní mùsọ́lá. Náà mùsọ́lá ṣàlèkè ìtẹ́ ní mùsọ́lá bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n kò ní jẹ́ ìsú mọ̀dán máa ń sìn ló jẹ́ pé ká máa lo àwọn ìjọba yẹn fún àgbẹ̀rẹ̀ fọ́nà oríṣiríṣi so musalla ó lè jẹ́ isu makan ó lè jẹ́ masaru yìí so ó lè jẹ́ isu zaman ṣọ́rọ̀ yìí so wọ́n máa lo fọ́nà kan so but àwọn míì wọn apẹ̀rú ẹ̀sìn tẹ́gẹ́mì ẹ̀ wọn apẹ̀ ní àfàjáàdà lò àwọn afáàmọ́ sọ pé kọmọ́ lù so but wọ́n yọ látara kí ni látara sùjú náà so ọwá yọ fàáàdàtù lára àwọn òṣùwọ̀n tọmọ fi ń mọ nǹkan tọmọ ń lò náà ni bí sàmáàtù àti ẹ̀bá gbégbé kìíní rìsíbà fóònù ọmọ gbé sí tí ọkùn alùmáhùn fàáàlà fàtíàdà sọ́wọ́n tó bá ẹ̀kọ́ ọ̀dọ̀ nínú sọ́ọ̀fù wọláwà náà ẹgbẹ́ ìjà fún nọ́mbà nọ́mbà wà nàbí nọ́mbà tù nọ́mbà tù nọ́mbà tù ọmọ ẹ̀yìn kù náà. Bákan náà, bí ìlú pé ó lè má jẹ ọ́fíìsì ọ̀nà ilé ẹ̀ ló bẹ̀rẹ̀ lọ́wọ́ yìí ó lè oúnjẹ alápàdà a lè ti gbọ́ yí pé ìmọ̀ oṣù kúkú rà àwọn afárafá bẹ̀rẹ̀ ara ẹran lọ́wọ́ ẹ̀ tó lẹ́tọ̀ láti ta fún wọn àti ilé àwọn tó ń ṣe ààrẹ yìí. ó bẹ̀ jẹ́ kí. wọ́n ó ta ó ta àwọn ọ̀sán àwọn alẹ́ sókè wọ́n á bè lọ́wọ́ fẹ́rẹ́ fi inú ẹ̀ sí wọ́n láàrin ṣe òkú wọ́n ló wò tako ilé ìwádìí mísà ní àárín ọjà tó wà ní ó tẹ ní màálù tó tóbi sábẹ́ lò ìbẹ̀ ṣé ìyá lè àmàlẹ́ yẹn fi jẹ́ àmẹ́ fáwọn tó fẹ́ ṣe ètò. kọ́lọ́mù ọba kí ó ṣàánú wa ẹni tó fẹ́ dúró ti òfin ọlọ́mù ọba oníbi àti dúró sí sí ẹ̀ ṣàwọn èèyàn àdúrà yìí ṣe but ọgbọ́n wo ni èyí ó fi máa báwọn èèyàn lò ṣùgbọ́n pé o fẹ́ dúró ṣinṣin o ní ṣe àwọn èèyàn ní ìsinmi ẹ̀fẹ́ ṣe ṣùgbọ́n tí alákan rántí kankan o ní pé kò sí tó lè ṣe náà tó máa dáhùn èèyàn lọ́rùn so nǹkan tí ò bá ti à ń ṣe òkú kò sí lára ìsìn Islam a máa ń sin òkú ni a kì í ṣe òkú kò sí náwó lẹ́yìn tá bá sin òkú tán èyí táwọn èèyàn ó là nǹkan bọ̀ra wọn lọ́rùn àdífá kìníkà yé báyìí ni wó dá kàmálì yé báyìí ni wọ́n náà fẹ́ ṣe òkú bàbá bá bàbá padà e fi ń ṣe òkú bàbá ẹ ṣe máa ṣàdúrà fún bàbá kí n kálukú máa di bàbá ni a máa tọrọ fún bàbá ni so kò ń ṣe wípé kárẹ̀sì àwọn àfáà kan ká ní kí wọ́n máa bá wa tọrọ fún bàbá kò kí ṣe ànábíwá Muhammad sallallahu alaihi wasallam nìyẹn ìwọ ọmọ gidi bẹ ọlọ́run ọba fún bàbá rẹ ọlọ́run bàbá ń ṣàforíjì fún bàbá mi bá ń bàbá mi bá ń ṣàánú ìyá mi bá ń ìyá mi ṣùgbọ́n ilé ni ó wúwo láti ṣe àyẹ́ṣẹ́ ọlọ́pàá àwọn àfáà kan wá ní wọn ka àbọ̀ ń ka kìíní kan ẹni àkọ́kọ́ ni pé kò sí ìpìlẹ̀ fún pé akọ́ àwọn àbá àjọ kan náà ṣe yá àti nǹkan kàmọ́ra wọn kò sí ìpìlẹ̀ fún anábì sallallahu alaihi wasallam àwọn sàábé kú òun náà kú àwọn sàábé ṣe gbogbo nǹkan báyìí àkọ́kọ́ wa láàfáà ni ibẹ̀ láti rí ẹ̀kẹ́ tó sọ ya sí wọn kan náà wálé tó jọ ó di pàtẹ́ gbọ́ yáásín lẹ máa gbọ́ ìtẹ́ máa tún gbọ́ lẹ́yìn yẹ ṣòrùjà ọrọ̀ lẹ máa gbọ́ ẹ̀yìn láwọn fẹ́ ka 313 láàrin 30 minutes ni wọ́n ti kà tẹ́ ìrọ̀ ló jẹ́ rẹ̀ olówó kan láwọn kan mọ́ lọ ń ṣàdúrà lé fún bẹ́ẹ̀ ìkan lára àwọn àfáàyàn èrè ọkàn wá ń jẹ ó wá polówó ẹ̀sẹ̀ ìgbé wọ́n gbogbo àtàwọn wá sí ìgbà ìyà ní ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo wá sí ìgbà owó tẹ̀ ń fún wa wọn lójú wa sí wa ẹ̀yẹ́ kíkọ́ fúnra yẹn máa ṣàdúrà fúnra yín dáadáa tí mo fẹ́ sọ fún yín nù. tí màá ń gbọ́n yẹn ni a mọ̀ pé àwọn jìbìtì táwọn èèyàn ń ṣe ó pọ̀ níbi irú àwọn nǹkan báyìí ṣùgbọ́n tẹ̀sí bá yé èèyàn ò ní mọ wáfà kan tí ó bẹ̀rẹ̀ ṣàdúrà fún bàbá rẹ̀ káàkiri ṣùgbọ́n ọlọ́wọ́ ló bẹ kébi ọlọ́wọ́ bá kò ní kó lọ bá fà kan tó bẹ̀ bẹ́ lọ́wọ́ sọmọ gidi yóò máa rántí bàbá rẹ̀ ìyá rẹ̀ ní gbogbo ìgbà kò lè ká mọ́jọ́ kan láàrin ọdún kan àtúnwárí ti àwọn àfá kan wá a máa náwó náwó náwó léyìí kò ṣe ààrẹ so màálù pàtẹ́pà màálù láti lè fi ṣòkú bàbá kòsí tó ń jẹ́ bẹ́ẹ̀ náà a lè ṣètọ́rẹ̀ àánú fáwọn èèyàn kó mọ jẹ́ sọ́dá kọ̀ fáwọn òbí kó sí nǹkan tó burú bẹ́ẹ̀ ẹlòmí ara gé sí mọ́ṣáláṣí yóò rẹ̀ ní sí mọ́ṣáláṣí kódà alìmọ́ṣe báyẹ̀ ní kó orí sálíkà kan ní kó rẹ̀ fún ní nǹkan àníyàn rẹ̀ ní pé tí ó tó gbà ńlá ń dábì nǹkan yìí ní kó mọ wá bàbá rẹ̀ ó ti ṣe tó ẹ kó ṣe kò nípa tó bá tó pẹran so ìwọ tó wá ń tẹran tó wá bẹ́ẹ̀ láti ra ẹran lọ́wọ́ rẹ̀ láti fi ṣe òkú ó lè mọ̀ kò gbọ́dọ̀ ta fún wọn tó bá ta fún wọn òun àbàjẹ́ lọ́wọ́ ni ṣùgbọ́n tó bá mọ̀ òní láti máa béèrè lọ́wọ́ gbogbo ẹni wá rẹ̀ lọ́dọ̀ ẹ̀dọ̀ kílẹ̀fẹ́ fẹ́ràn yìí ṣùgbọ́n tó bá fi lè mú ọmọ nǹkan tẹ́fẹ́ fi ṣe tó rẹ̀ rí pé nǹkan yóò bá ìsìláàmù mú mọ́ta fún wọn tó wá òpé ààrùn rẹ̀ níbi owó tó ta mọ̀lẹ́bí ẹ̀ náà pépé ní òṣèlú ọ̀hún kò yẹ kó ṣe jẹ́ ẹgbẹ́sùn mi wá ni pé ṣé àwọn tó ti fi táà kí mo lẹ́yìn àbáwọ̀ tó ń kí mo lẹ́yìn níbi díà ṣé mọ́ọ̀kì yẹn kọ́ máa lọ mọ́ ni tọ́ba ìlú ìkọ̀ tó ń ṣe kò bá tọ́lọ́run mu àbí tààrà àbí kọ́ pé wọ́n sá sí ni pé ṣé tó ní bídíà bá pè wá sí ìsìn bí wọ́n ti lẹ́ṣọ̀ àbí wọ́n ṣe ẹni tó wá ìbáìtì wà ṣáyé àlejò. ni pé ìmáàmù tó ṣe pé ó ń ṣe nǹkan tí ò bá mu ṣàlè lẹ́yìn rẹ̀ bí ó ń ṣe bídíà àti nǹkan kan tàbáríbi tó dáa ní àdúgbò yẹn tí wọ́n ti ṣe pátípátí kalọ̀ kí wọ́n bẹ̀yẹ ẹnu àwọn afẹ́sì kò lórí ìlú ṣùgbọ́n tó bá ṣe yí pé ààrẹ ni tó bẹ́ta ibi tí a ń gbé kádàrún wa kí kò dáa tó ká ní ẹ̀yìn wọn àbíbáyé pé bídíà tí mọ́mù yẹn ṣe bídíà tó di kèfèrè náà ṣe pé bíbí àti sọ ọ́ di kékeré àti lẹ́yìn fún un pé ó ń tẹ̀yẹ̀ pẹ̀ lábójú ẹni àbúgbàkó onímọ̀ kọ̀ọ̀kan àti lẹ́yìn ẹni tó bá ní ohun ìgbàgbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ń pè gbogbo ọmọ kọ̀ọ̀kan àti lẹ́yìn ẹni ṣùgbọ́n pé àwọn máa ń ṣàwọn bíbí àkọ̀ọ̀kan ò ní ká mọ́ kí òun lẹ́yìn kí òun lẹ́yìn ìmú ẹgbà ìmú tiwa náà gbà ṣùgbọ́n tàbálẹ̀ tó dáa jù lọ ẹ̀nà àwọn afáàkò lórí pépé kí alọ́kírù gbẹ̀yìn ọ̀nà ẹ̀mí ṣùgbọ́n tàbárí tàbákírù lẹ́yìn èyí tó tẹ̀wọ̀n náà ni pé ìwà ó ní àlàáfíà náà ìyẹn jẹ́ náà tí ẹni tó ń ṣe tó bá jẹ́ oníbídí àlè invite wa sí nǹkan ṣe àlè lọ ó dìfẹ́ǹ lórí irú òtafẹ́ sílé gbẹ̀ tó bá ṣe pé ń sẹ̀fẹ́ lọ ṣe wá sí ń bẹ̀ ni ó dá kéèyàn lọ tí yóò bá so òdodo ń bẹ̀ tí wọ́n ní gbáyàn sẹ́gbẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá gbé ẹsẹ́gbẹ́ kan bẹ̀ nìyẹn tó bá lọ bí ìgbà téèyàn lọ ran ìbàjẹ́ wọn lọ́wọ́ yìí ẹ̀ lè sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ kàmá dákẹ́ náà wọ́n dẹ̀ máa ṣe gbogbo ní tẹ́ǹṣe irú nǹkan bá ìyá dìde wọ́n máa ṣe gbogbo nǹkan tí ò bá mú ń ṣe ìyá dìde kúrò bẹ́ẹ̀ tí a bá jókòó ń bẹ́ẹ̀ ìyàn náà lẹ́ṣẹ̀ ṣùgbọ́n tó yẹ pé ìyàn kọ̀rẹ́tì nǹkan kò jẹ́ bí iná ṣe wọ́n láwọn látọ̀dọ̀ àwọn ọmọ wọ́n ṣàlàyé pé ṣé ó dáa kí àpá kó máa na ẹlẹ́yà nítorí pé fẹ́ gbé ẹlòmíì sílé fẹ́fẹ́ lòmíì àti pé irú ẹ̀tọ́ wo ló yẹ kí àpá máa ṣe fún ẹlẹ́yà nígbà tí ó bá fún ní owó bá pé owó oúnjẹ àbọ̀ àtọmọ náà pé gbogbo ó bá ló yẹ kó máa fún wọn sí ìdí ìkẹta mẹ́ òun ni pé ó dáa tí àwọn ṣe family planning nítorí pé situation kan bó ṣe ń lọ sí pé ṣódà bẹ́ẹ̀. náà lórí ṣódà kí afáàmọ̀ lu ẹlẹ́yà àti ṣódà kí mùsùlùmí mọ́ lu ìyàwó rẹ̀ nítorí pé fẹ́ fẹ́ ìyàwó kejì ìbéèrè gangan ṣódà kí mùsùlùmí máa ìyàwó rẹ̀ nítorí pé ó ìyàwó kejì tó pẹ̀ ní pé ètò burú jáì kọkùnrin mọ́ bí ìyàwó rẹ̀ tó ìlú fẹ́ fẹ́ ìyàwó rẹ̀ so that you will be down question ayi so in tí wọ́n bèèrè ṣó dá ọgbà ẹ̀dìdáhùn ṣùgbọ́n pẹ́ṣùn yẹn ni ó fẹ́ jù jù bá yẹn lọ tóbìnrin bá béèrè irú pẹ́ṣùn yẹn kò ní sọ bí òun náà ti fa wàhálà kan tẹ́lẹ̀ pé òun fẹ́jẹ́ kọ́kọ́ òun fẹ́yàwó mi so ó gé gbogbo sáìdì wẹ̀yẹn kúrò sáìdì pé ọkùnrin ẹ̀ lú òun òun ni sáìdì tí èèyàn bí sọpẹ́ni tó kọ̀ bí ó lè léyò àti ẹni tí ó fẹ́ béèrè ní béèrè bẹ́ẹ̀ ló ṣe bẹ́ẹ̀ àyàmọ́ bá ṣe máa ń béèrè béèrè tábà tó fẹ́ dáhùn béèrè tí ó fi gbé e gbági so kò dá ọkùnrin máa na ìyàwó rẹ̀ yìí nítorí ó fẹ́ fẹ́ ìyàwó mi kò dẹ̀ tún dá náà kóbìnrin máa takọ́kọ́ rẹ̀ nítorí pé ó fẹ́ fẹ́ ìyàwó rẹ̀ torí pé in tí ọlọ́wọ́ bá tó ṣe lẹ́tọ̀ọ́ fún ni so ìtọ́lọ́wọ́ bá sọ ní pé fáńkì ìmọ̀ àtọ́bàlákù ìdẹ̀nìsá masna wàtúláàtà wàrùbá ẹgbẹ́ tó bá wù ní ìtẹ́ nífẹ̀ẹ́ sínú obìnrin ẹgbẹ́ méjì ọlọ́bẹ̀ látòrí méjì wàtúláàtà ẹgbẹ́ mẹ́ta wàrùbá ẹgbẹ́ mẹ́rin tí mọ́ wà ní kíkùn ń bẹ̀rù wípé ẹ lè má lè ṣe déédé láàrin àwọn ìyàwó méjì tẹ́ fẹ́ mẹ́ta tẹ́ fẹ́ mẹ́rin tẹ́ fẹ́ fáwọn àhídà ẹ bá wọn lórí ọ̀rọ̀ kan o àwọn máa mẹ́lẹ̀kẹ́ àìmánu kó àti tí bá ṣe pé ẹrú ó ẹrú ẹ bá lórí ẹrú yìí eléyìnlẹ̀ fi ní ṣe àbòsí sọ ọkùnrin ní àlọ́ fẹ́ fẹ́yàwó méjì ó ti gbàgbé pé àníṣọ́lá sọ́lá ní ọkùnrin tó wá fẹ́yàwó méjì fàmáàlà ìlà ìdá òmá ó wá fi sọ́dọ̀ kan nínú àwọn méjèèjì ni já ayọ́mọ ìkìyàmà ti wọ́n ṣe kò tó sí ayé rẹ̀ lọ́wọ́ àbí ìgbésí ọ̀run rẹ̀ bá rẹ̀ sọ yóò ṣe lò ní ẹ̀ yóò lò lẹ́ni tí ẹgbẹ́ rẹ̀ ti kan nítorí kí ni torí pé ó fẹ́yàwó méjì kò ṣe dédé láàrin wọn ìlà ń pè ní dédé òun náà ni wípé yóò raṣọ fún eléyìí bó ṣe ń ra fún eléyìí yóò wà bí tẹ́lẹ̀ yóò máa gbé tó bí fi fún bó ṣe fún eléyìí níbi tó bí fi náà yóò máa súnlé eléyìí bó ṣe ń súnlé eléyìí na ọ̀rọ̀ pé ṣe yóò máa bá wọn láṣepọ̀ ní déédé èèyàn ò ń ṣọ̀rọ̀ àyàn ṣe yóò nífẹ̀ẹ́ wọn dọ́gbadọ́gba èèyàn ní òun ṣọ̀rọ̀ àyàn torí wípé tábà sọ pé ó gbọ́rọ̀ nífẹ̀ẹ́ àwọn ìyàwó rẹ̀ dọ́gbadọ́gba ìtumọ̀ rẹ̀ ni pé àwọn ọmọ tó bá bí náà ó gbọ́rọ̀ nífẹ̀ẹ́ àwọn ọmọ dọ́gbadọ́gba kò rẹ̀ sábà ń rọrùn kí òbí nífẹ̀ẹ́ àwọn ọmọ tó bá bí dọ́gbadọ́gba ní ẹbí 2005 ní hajj bàbá kan sọ fún mi wípé ó sọ pé ní àti àfá àkèlì mi wípé kò dá kí ọmọ fẹ́ àwọn méjì kí ló dé olóyìn lè ṣe déédé èyí lè ṣe déédé so kò dá kí ọmọ fẹ́ àwọn méjì wọ́n á béèrè pé ìrọ̀lẹ́ ó lè ìrọ̀lẹ́ nífẹ̀ẹ́ wọn bákan náà máa ní bàbá ọmọ mélòó lẹ́yìn ó ní ọmọ mẹ́rin lè jì bí àti ìyàwó kan náà ló ìyàwó kan náà ló gbogbo ọ̀rẹ́ rẹ̀ mo níṣẹ́ nífẹ̀ẹ́ àwọn ọmọ yẹn dọ́gbadọ́gba ó ní rárá o mo ní ọmọ ẹyọ kan ló bí bàtẹ́ ẹ̀ ti ní fi ọmọ ẹ̀dọ́gbàdọ́gbà rẹ̀ apá kejì ní wá bèèrè lọ wọn pé bàbá ẹni girlfriend olóòjì <laughs> ah, girlfriend kò dé ẹkẹ́ máa sọ̀rọ̀ ń pọ̀ ọ̀rọ̀ yìí kan apá ọ̀dọ́jì máa sọ pé kí ni kò yẹ kẹ́ máa dá sọ̀rọ̀ táyà máa ń takùn àwọn oníyàwó méjì kò yẹ kẹ́ yìí máa dá sí torí pé ìtọ́lọ́wọ́ bò fẹ́ gan-an lẹ́yìn ṣe ẹni tó fẹ́yàwó méjì nítọ́lọ́wọ́ bá yọ̀ǹda fóun lòun ṣe òun báyàwó kejì láṣepọ̀ ẹ̀yin náà ń bá girlfriend láṣepọ̀ sọ ẹ méjèèjì jọ bóbìnrin láṣepọ̀ ni òun ṣe lọ́nà tọ́lọ́wọ́ bá yọ́nú sí ẹ̀yin ṣe lọ́nà tí ọlọ́wọ́ bò yọ́nú sí ẹ̀tún wá ní kò yẹ kí èèyàn fẹ́yàwó méjì girlfriend ẹ̀yọ̀ kan báyẹn ó lè ní tó bí márùn-ún wọ́n takò àwọn tán níyàwó méjì òun náà máa sọ̀rọ̀ sọlọ pé ẹnì kọ̀ọ̀kan ó yẹ ká ṣẹ́ẹ̀kì ara wa ó yẹ ká ṣẹ́ẹ̀kì ara wa nǹkan ní ìgbà tó yẹ pé ẹlòmíì sábà ń sọ̀rọ̀ ń parí ẹ̀ tó gbẹ́ mi dákẹ́ ni kò yẹ kí ó ga sí so ìyàwó méjì mẹ́ta àdámọ́ mi nìyẹn ni ìyàwó mẹ́rin àdámọ́ mi ni torí obìnrin pọ̀ ju ọkùnrin lọ obìnrin ọlọ́wọ́ bá dá wọn kán pọ̀jù ọkùnrin lọ sígbà tá a bá mú àwọn obìnrin lẹ́yọ kọ̀ọ̀kan àwọn tó ṣẹ́kù yẹn kí ni káwọn ṣe káwọn lọ ṣe ìdìbò torí pé ìkànnì àpò ọmọ méjèèjì sílà ká gbà wọn gẹ́gẹ́ bí ìyàwó sílé àbí kí ni ká ní kán máa yọ ṣe lẹ́yìn kàmọ̀ ìkànnì wọ́n ṣe ní méjèèjì tọ́wárọ́bìnrin tó ṣe yí pé òun gbàgbọ́ yóò gbádùn ẹ́ á ní kán máa ṣe òun pífẹ́ rẹ̀ òkè wá bẹ́lọ̀ kọ́nà ń fi ìwọ sí ipò obìnrin tọ̀hún yẹn kó ṣe fún ọ̀nìwà máa lọ yẹ ọṣẹ lẹ́yìn obìnrin ní ni ó máa bẹ lábẹ́ ọkọ ó ti ṣẹlẹ̀ tóbìnrin kan bẹ́ẹ̀ rí tó ṣe pé ọkọ rẹ̀ àfáà fi ń bá ṣe ká ìgbọ́nù ó fẹ́ àwọn onífẹ́yàwó kejì ní kẹkàn mọ́ra obìnrin ẹjẹ́ ìlú ti yéètì àbá ẹ̀ òye ti àfáà ìgbà ìgbùmọ̀ wálé àwọn ọmọ ìkẹkàn mọ́ra kò pẹ́ sígbà ẹ ọlọ́run pé ọkọ rẹ̀ sọ́dọ̀ ọkọ jáde láyé obìnrin yẹn ṣopó gbogbo ẹ lẹ́yìn bí ọdún kan ó ti ọkọ tó bá kú nítorí ẹ̀mí tó èsì àbá nítorí ẹ̀mí bá sábà bá rí ọkọ wa ọkọ o máa wá fún ẹni tó wọ yóò tó ti níyàwó ẹni tí ò tí níyàwó ńlé ò ní fẹ́ fi irú ẹ̀ ṣe ìyàwó àkọ́kọ́ tó bá tẹ́lá ẹ̀gàn àwọn fámìlì ẹ̀ lè ṣe mítìndé lórí pé a ah, ṣùgbọ́nù àtàtí ń bẹ́ẹ̀ jàrí ò wá rí na ibi táwọn obìnrin pọ̀ dé yìí obìnrin tó kọ̀ rẹ̀ ti kú rí òun wá bẹ́ fi ṣe tó ti bímọ mẹ́ta ah, àtàtí wọn bẹ́ẹ̀ jà tó ní sèyàn tí ó wó sùsù pé mo fẹ́ fi ẹ́ ṣe tó mo fẹ́ fẹ́ ó fẹ́ fẹ́ ṣe yàwó kejì àbí yàwó kẹta ni obìnrin ni ó wà máìjì nígbà tó bá pa gbogbo ọ̀dẹ̀gbọ̀n ẹ̀ tán ní kópa àwọn ẹṣẹ́ kí yàwó kejì àbí kó lọ ṣe yàwó kẹta àti obìnrin náà rí òun ni ìyàwó àkọ́kọ́ wọn àkọ́kọ́ rẹ̀ ti ń bára wọn bọ̀ more than twenty years ọ̀sọ́ ṣùgbọ́n bàtọ́kọ́ fẹ́ àwọn míì ó fara wo ògbé obìnrin yẹn bóun ṣe ń rí tó kọ́kọ́ rí díìsì kó mọ̀ lọ mọ́ lọ ọkọ̀ lọ fẹ́ lòmí ẹni tó fẹ́ láti ó kúrò ẹni tó fẹ́ yẹn ìyẹn ti kan tẹ́lẹ̀ ó lọ ṣe ìyàwó kejì mo gbọ́ mọ́ pé ó fi àìfarabalẹ̀ àti bínú ní ó fi kúrò nílé ọkọ ó lọ di ìyàwó kejì kò tún wá pẹ́ bẹ̀rẹ̀ náà ó wá fẹ́ padà sí ọ̀dọ̀ ẹni tó ti gbìyànjú wá nínú kò sọ́nà wọn so ní ká ní tàbí irú ṣùgbọ́n tó bá ti fi nǹkan kan tó fi ń pàkíyèsí ààrẹ ó ní pé ọkọ̀ tó fẹ́ kú nítorí ẹ̀ ọlọ́run lè mú kúrò ní anytime ṣé ó kú tẹ̀lé yìí àbọ̀ bẹ̀rẹ̀ láìpù tuntun tí wọ́n jẹ́ kó bẹ̀rẹ̀ láìpù tuntun ní kí ló fẹ́ parẹ́ nítorí ẹ̀ ìtọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ fún un jẹ́ kó ṣe é ó bẹ̀rẹ̀ tàbí ó mọ́ ọ ìdùnnú lẹ́yìn lọ tó tún lè kárùn wá ní látàrẹ tó tọ́kùnrin bá ti ń fi ìbára ẹ̀ sọ̀rọ̀ ìgbé òfin ọlọ́wọ́n bá ní ìtọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ ni tí ìjọbìnrin bá fẹ́ ṣe yóò mọ kámọ́ rẹ̀ wálẹ̀ kò sí tàbí ṣùgbọ́n yóò mọ wáyé yóò mọ gùn wọ́n gbà ní ṣùgbọ́n wọ́n ní láti máa ṣe wá sí wọn àwọn òjẹ́gbé ṣe subhanaka lahumma wa

Ẹwà ní fún àtìlá ní twelve week of sáfẹ́ ìdìbò sáfẹ́ ìdìbò lẹ́yìn ọ̀la bá bá ń sọ ọ̀rọ̀ wa. Àwọn àti ọ̀rọ̀